ẹ káàbọ̀ padà sórí ètò ojúmọ́ ire níbi tá a ti ń sọ nípa ìlera ah, ìlera yín òun ló jẹ wá lógún òun ló ṣe pàtàkì fún wa gbogbo wàhálà táwa tí ẹ̀ ń ṣe àníkẹ́yìn lè gbádùn ayé yín ni kí ìlera kó lè tayọ̀ eh, ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn láti máa ń gbé wá sórí ètò yìí lónìí ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni ètò ìtọ́jú àwọn ọmọdé nígbà tí ìyáàfin wa akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìjìnlẹ̀ lórí àwọn ọmọdé àti aláboyún tí wọ́n bá wa pín tí wọ́n bá wa sọ láti àárọ̀ ìyáàfin Bọ́sẹ̀dé Abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san náà ti ń bá wa pé Fóyèkẹ́ Ẹniọlájí lórúkọ mi Orísun làgbà Orísun náà làwà tá a ti ń dún bí ẹdun tí a sì ń rọ̀ bí òwe bóyá àwọ̀ tí wọ́n fẹ́ wá o tún wá fẹ́ tún wa wò bí ìran o fẹ́ tún wa wò bí idán o fẹ́ kọ́ ẹ̀kọ́ sí o fẹ́ kọ́ ìmọ̀ sí mo ní kó lọ sórí Twitter wa tàbí kó lọ sí Instagram tàbí kó lọ sí Facebook wa à ń tẹ̀síwájú ìyáàfin gbà tí à ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan ká tó mẹ́nu dúró díẹ̀ ẹ sọ nípa eh, confusion bíi gìrì pé ìdí nìyẹn tó yẹ pé gìrì máa ń ṣe àwọn ọmọdé ẹ jẹ́ ká kọ́kọ́ wò báyìí pé tí gìrì bá ṣe ọmọdé àwọn ọmọ tó yẹ pé wọ́n ní àìsàn ìyá ti kó bá wọn already lọ́nà kan tàbí ọ̀nà mìíràn nítorí pé wọn ò ṣètọ́jú wọn nígbà tó yẹ kí wọ́n ṣe ìtọ́jú wọn ọmọ ti wá ní gìrì kí la lè ṣe sí i. ẹ ṣe olóòtú ohun tá a lè ṣe ni pé ká gbèrú ọmọ bẹ́ẹ̀ kó lọ rí àwọn dókítà olóyìnbó nígbà tó bá débẹ̀ àwọn ìtọ́jú tó péye wọ́n á fúnru ọmọ bẹ́ẹ̀ débi pé irú gìrì yìí kò ní lè máa ṣe ọmọ yẹn ní gbogbo ìgbà. ẹ ṣe bọ̀ tẹ àwọn kan wà tó yẹ pé tí wọ́n máa ní gìrì ń ṣe ọmọ ẹ sáré mú ṣíbí ṣíbí ẹ fi ṣíbí ha lẹ́nu ẹ fi ṣíbí ha lẹ́nu ẹ ha lẹ́nu ẹ bú yọ sẹ́ wọ́n á dẹ̀ bú sí i ipa wo nìyẹn ń kó nínú ayé wọn nígbà tí wọn ti gbé lọ sí hospital. òtítọ́ lẹ sọ bí ọmọ bá ní gìrì a lè fi ṣíbí ká rọra fi ha lẹ́nu nítorí tá a bá fi ṣíbí sẹ́nu ọmọ yẹn ó lè pa eyín yẹn dé kó fi gera ẹ̀ jẹ kí egbò kó wà ní gbogbo ẹnu ẹ̀ ṣùgbọ́n ọmọ tá a ti fi ṣíbí yẹn sí ẹnu ẹ̀ a lè fi iyọ̀ díẹ̀ sí ká wá gbé lọ sọ́dọ̀ àwọn dókítà olóyìnbó nígbà tí wọ́n bá débẹ̀ wọ́n mọrú ìtọ́jú tó máa fún ọmọ yìí débi pé nǹkan tó ṣọmọ yìí kò ní lè ṣe mọ́ ó dẹ̀ máa lálàáfíà lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn túmọ̀ sí pé a lè pè ní first aid. bẹ́ẹ̀ ni mà. pé à ẹ jẹ́ ká sáré fi ṣíbí ha lẹ́nu ká sáré gbé gbogbo nǹkan tí dókítà wa ń bá wa sọ eh, nọ́ọ̀sì wa ń bá wa sọ látàárọ̀ eh, ìyáàfin abọ́sẹ̀dé ọlọ́run ẹ̀san òun náà ni pé tó o bá ti rí àmì àpẹẹrẹ díẹ̀ lára ọmọ rẹ kó o ṣe kí ni tán àwọn oníwòsàn lọ eh, hospital lọ síbẹ̀ àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ tán tí wọ́n èṣù ní ẹ̀ṣẹ̀ àìbìkítà kò ní gba ọmọ lọ́wọ́ èmi àti ẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè o ẹ jẹ́ ká mọ ìtọ́jú àwọn ọmọ wa yìí ẹ wá jẹ́ yá àfihàn ẹ jẹ́ ká wá lọ síbi kan tí mo rò pé ó ṣe gbòógì wípé nítorí pé àwọn nǹkan tó ń jẹ́ kí àìsàn máa ṣẹlẹ̀ lórí àwọn ọmọ irú oríṣiríṣi irú abẹ́rẹ́ wo la ní láti lè gbà fáwọn ọmọ. ẹ ṣe olóòtú a ní abẹ́rẹ́ àjẹsára oríṣiríṣi èyí tá máa fún wọn tá bá kọ́kọ́ bí wọn ó ṣe pàtàkì nítorí àyíká àti agbègbè tá à ń gbé a ò mọ bó ṣe mọ́ sí wọ́n ṣe ní kó máa gba abẹ́rẹ́ yìí fún ọmọ kékeré èyí tó tẹ̀lé tọmọ yẹn bá pé ọmọ oṣù kan àbọ̀ wọ́n á tún lọ gbà míì oṣù tó tẹ̀lé á tún gbà míì oṣù kẹta á tún gbà míì tó bá gbà yẹn tán ó ṣe máa gba measles vaccine tọmọ yẹn bá pọ̀ ọmọ oṣù mẹ́sàn-án tó bá pọ̀ ọmọ ọdún kan àbọ̀ ó tún máa gba abẹ́rẹ́ títí tọmọ yẹn máa fi pọ̀ ọmọ ọdún márùn-ún ló fi máa gba àwọn abẹ́rẹ́ àjẹsára yìí nítorí àwọn àrùn àti àìsàn tó wà nínú ara tó máa ń dìde tó máa ń dàgbà pẹ̀lú ọmọ nínú ara tọ́mọ bá ti ń gba àwọn abẹ́rẹ́ àjẹsára yìí tírú àrùn ìbá wà nínú ara ọmọ àwọn abẹ́rẹ́ yìí wọ́n á máa pòrú ẹ̀ hmm. àwọn àrùn yẹn ò ní lè dàgbà pẹ̀lú ọmọ nínú ara. ìwọ tó wá ti fi àìbìkítà tàbí nítorí iṣẹ́ gẹ́gẹ́ bí ìfáàrà ọ̀rọ̀ mi ìṣáájú nínú omi ọgbọ́n pé o ò ráyè ṣé wàá rí ohun tó ń kó bá rẹ báyìí ṣó ti rí ọjọ́ alẹ́ báyìí àti ọjọ́ ọ̀la abẹ́rẹ́ àkọ́kọ́ tó yẹ kó o gbà fún òun nìkan ló gba ó gba tẹ́lẹ̀ oṣù kejì ó gba tó lóṣù kẹta ó gba tó lóṣù kẹrin tẹ́lẹ̀ oṣù kẹsàn-án gan o tiẹ̀ ti gbàgbé nígbà tó tiẹ̀ ti sọ káàdì nù kò tiẹ̀ rántí mọ́ ẹ àwọn ọmọ ìdí ẹ̀ ní ọjọ́ ọ̀la wa ẹ jọ̀ọ́ ẹ ìyẹn ló máa mú mi lọ sí orí wípé àwọn àìsàn kan wà tó máa tó jẹ́ pé àti kékeré ló ti wà lára tó ń farahàn ní ọjọ́ iwájú irú ìtẹ̀sọ́ lẹ́ẹ̀kan wípé low low sperm count. ẹ low sperm count ó lè ṣẹlẹ̀ nítorí báwo nìyẹn ṣe lè ṣẹlẹ̀. ẹ ṣe olóòtú nígbà tọmọ bá wà ní kékeré tó jẹ́ pé hospital àwọn olóyìnbó la bí sí wọ́n á ti fa ẹ̀jẹ̀ láti mọ irú àrùn tó wà lára ẹ̀ ó ṣeé ṣe kó ní àrùn ibà wọ́n á ti tọ́jú ẹ̀ á ti lálàáfíà àrùn ibà yẹn ò ní lè lọ bá liver ìyẹn ẹ̀dọ̀ nínú láti bá a jà débi pé ó máa débi gall bladder tí àìsàn yìí tí wọn ò bá tọ́jú ẹ̀ ó máa affect liver ìyẹn ẹ̀dọ̀ ó máa affect gallbladder tó bá ti affect gallbladder irú ọmọ bẹ́ẹ̀ tó bá jẹun á máa ṣe súkè àbí kó máa gúfẹ̀ tí ò da á máa rùn irú ọmọ bẹ́ẹ̀ á máa yàgbẹ́ tó le tó bá fẹ́ yàgbẹ́ á máa ní gan láti yàgbẹ́ láti lọ sílé ìgbọ̀nsẹ̀ lọ mhm. yàgbẹ́. Mm-hmm bírò àwọn nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká tètè gbèrú ọmọ bẹ́ẹ̀ lọ sí ilé ìwòsàn orí àìsàn ibà ní gbogbo àìsàn ti máa ń bẹ̀rẹ̀ hmm. tí a ò bá ti tọ́jú ọmọ ní kékeré tó bá ní àrùn ibà ibà yẹn nínú ara kò sí nǹkan tí ò lè bàjẹ́ tó bá tó bẹ̀rẹ̀ sí ní ba àwọn nǹkan yẹn jẹ́ oríṣiríṣi àwọn àìsàn á bẹ̀rẹ̀ sí ní jáde nítorí ìdí èyí ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa bíbélì tilẹ̀ sọ kinní kan ó ní ọmọ ní ìní olúwa ọmọ bíbí ni èrè rẹ̀ ọmọ bíbí ni èrè rẹ̀ ó ní bí ọfà ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn èwe rí ẹ jẹ́ ká wò bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára alágbára ò ní fi ọfà sílẹ̀ kò dẹ̀ sóhun tó fẹ́ ṣe tí kò ní mú ọfà dání bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ìtọ́jú àwọn ọmọ yìí kó ṣe jẹ́ lára wa hmm. ọlọ́run gan fẹ́ràn ọmọdé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo tó fi fún wa nítorí ìdí èyí ẹ̀yin ènìyàn mi nílé ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa o ìtọ́jú wọn ló ṣe kókó wọ́n dẹ̀ máa yè mọ́ wa lọ́wọ́. àmín àmín o ẹ ti ṣiṣẹ́ ìránṣẹ́ díẹ̀ fún wa nínú nínú iṣẹ́ tí ẹ wá ṣe lónìí adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀síwájú àti ìkúròmọ́ ní ojúmọ́ re òun náà ni ètò lẹ́ni à ń gbé nǹkan wò tó ṣe pàtàkì ọmọ ọmọ ìtọ́jú ọmọ òun náà là ń sọ nípa ẹ̀ láti àárọ̀ ẹni tó wá ń bá wa sọ̀rọ̀ náà sí wa àwọn náà ni Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀sán Fóyèkẹ́ Inaọlájí lórúkọ tèmi Orísun ni o ni mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe mo ní ìwọ náà tún ní àǹfààní láti tún wa wò bí ìran láti tún kọ́ ẹ̀kọ́ àti láti tún kọ́ ọgbọ́n sí i ó lè lọ sórí Twitter wa tàbí kó lọ sí Instagram tàbí kó lọ sí Facebook wa wàá tún rí wa wò bí idán à ń tẹ̀síwájú dókítà àmọ́ tiẹ̀ pàdé ọmọ kan tó yẹ pé gbogbo ojú ẹ̀ báyìí ó pọ́n ni kò làrí mo mìn pé ó yẹ́lò ojú yẹn ò làrí ṣé ká sọ pé nípa àìtọ́jú ọmọ ló fà á ni àbí ká sọ pé àìsàn tó gbé wá látọ̀run ni àbí ká sọ pé àwọn oníwòsàn òyìnbó wọn tọ́jú ẹ̀ tó ni àbí àìbìkítà. ẹ ṣe olóòtú àwọn olóyìnbó máa ń pe kinní kan ní conjunctivitis ìyẹn ni àrùn tó ti ba ojú jẹ́ àìtọ́jú ọmọ láti kékeré náà ó máa ń fà á àwọn òbí wọn ní tán bá bímọ tí ìpín bá ń yọ lójú ọmọ wọn ní kàn fi ọyàn sí kò nítumọ̀ omi ọmú omi ọmú wọn ní kàn fi sójú ọmọ yẹn kò nítumọ̀ tí wọ́n bá ti fún láwọn oògùn táwọn oníṣègùn ìbílẹ̀ ní kàn lò fún gbogbo ìdọ̀tí tó ń jáde lójú ọmọ yẹn ló máa kúrò níbẹ̀ ẹlòmíì àtilẹ̀ tún lọ́ra oògùn ojú pàápàá fúnru ọmọ bẹ́ẹ̀ ọmọ tó kéré gbogbo nǹkan rẹ̀ ló sì ṣe gbẹdẹgbẹdẹ gbọǹkú tá a bá lo nǹkan tó lágbára fún wọn lásìkò yẹn ó lè ba nǹkan mi jẹ nínú ara wọn. Hmm. ṣùgbọ́n tí nǹkan báyìí bá ti ṣe ọmọ ẹ jẹ́ ká gbé wọn lọ sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n máa sọ fún wa wípé irú oògùn báyìí ní ká lọ lò kì í ṣe pé ọyàn ní ká máa fi sójú ọmọ. Hmm. àwọn nǹkan tó túbọ̀ máa ń ba ojú ọmọ jẹ́rìí nígbà tí wọ́n bá dàgbà tán gbogbo nǹkan tẹ kúkú ń sọ látàárọ̀ náà fún wa ni pé gbogbo ẹ̀ náà ó dá lórí self medication àwa tó yẹ pé ó lè jẹ́ pé télọ̀ lẹ́lòmíì ẹlòmíì gan lè jẹ́ kápẹ́ńtà ẹlòmíì lè jẹ́ iṣẹ́ ọwọ́ fọkànáìzà tán bá wá ní nǹkan kan ń ṣọmọ irú ẹni bẹ́ẹ̀ ló wá máa sọ fún ìwọ wípé lọ ṣe báyìí lọ ṣe báyìí lọ ṣe báyìí nígbà tèmi àti fomijoro omi toro ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ fún wa pé nígbà tá a bá fẹ́ tọ́jú àwọn ọmọ yìí mo fẹ́ kẹ́ tí wàá là wà láyé torí èmi lè ń bá sọ mo fẹ́ kẹ́ bá àwọn aráalé sọ báyìí wípé kí ni a lè fi máa prevent àwọn ọmọ wa ẹ sọ fún wa pé tó bá fẹ́ lọ léèwé aláti fún wọn ní nǹkan báyìí aláti fún wọn báyìí tó bá ti dé aláti ṣe nǹkan báyìí fún ẹ bá mi yànnà náà fún wọn káwọn náà gbádùn ẹbí mi ṣe gbádùn yín lẹ́ẹ̀kan. ẹ ṣe olóòtú ẹ̀yin ènìyàn mi nílé ìtọ́jú ọmọ ṣe pàtàkì ó ṣe kókó kì í ṣe ká wẹ̀ fún wọn ká fọnú fún wọn nìkan nìtọ́jú tí wọ́n bá jẹun tán àwọn àwọn oògùn kan wà tó jẹ́ pé gbajúmọ̀ ni wọ́n tó dára fún ọmọ kékeré bí oògùn ara ríro mm-hmm. a lè rà á ká mẹ́yọ kan ká kan sí méjì irú ọmọ bẹ́ẹ̀ ká fún kó tó lọ iléèwé tó bá dẹ̀ ti dé ẹ jẹ́ ká máa mójútó wọn ká mọ̀ pé nígbà tán dé láti iléèwé yẹn a ṣọ́ra fún tá a bá ṣọ́ra fún wọn tán ẹjọ́ kan tó kò síbi tátẹ́gùn wà tó ti máa fẹ́ sí wọn nítorí eré tí wọ́n ti sá níléèwé ó lè jẹ́ kẹ́jẹ́ wọn gbóná sódì tó dẹ̀ lè fa ẹ̀jẹ̀ gbígbóná fún wọn tó lè jẹ́ kan ní convulsion kàbí ká ìsàn míì kó kàn dé bá wọn lójijì ká má mójútó ẹ̀ ikú ò ní pọ ọmọ wa lọ́wọ́ o. àmín o láṣẹ ọlọ́run olódùmarè àìsàn ò ní di àwọn ọmọ wa mọ́lẹ̀ lágbára ọlọ́run àwọn ọmọ yìí ò wá ní dẹrù àròkà fẹ́mi àti yín láṣẹ Ọlọ́run Olódùmarè Ọlọ́run tó fún wa láwọn ọmọ yìí ọwọ́ wa fúnra wa àní fi bayé àwọn ọmọ yìí jẹ́ láṣẹ Ọlọ́run Olódùmarè wọ́n ní kó o tọ́jú ọmọ ẹ ó ṣe pàtàkì ìtura àwọn náà máa tọ́jú ẹ tó bá di ẹ̀yìn ọ̀la Ojúmọ́ Ire lètò tí ẹ ti ń tẹ́tí sí láti àárọ̀ ohun tá à ń sọ nípa ẹ̀ náà ni ìtọ́jú àwọn ọmọ ó ṣe jẹ́ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé e sí tàbí kò ṣẹ̀ṣẹ̀ yé sí Orísun ni mo wà tí mo ti ń dún ẹni tí mo sì ń rọ̀ bí òwe òní à